ìmọ̀ sábà pọ̀jù ìtẹ̀yìn gangan lára ná lọ túmọ̀ sí wípé owó olówó là ń ṣe ọdẹ fún tiwa gangan lára wọn bá ìwọ̀nba gbẹlẹ́njá ìlà ń jẹ nínú nǹkan tó lọ́wọ́ bá fún wa ọlọ́ba tó ní fa amáman àpọ̀ wọ́tọ́kọ́ wọ́sọ̀dọ́kọ́ bíi husna fẹsẹ̀ ní ìṣirò hólìlì ìṣirò ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá mú ọ̀nà nínú owó tó bá fún ẹ ọ̀nà ìtọ́jú ẹ̀ ń bẹ̀ ó sì tún ó sì tọ́lọ̀ ọlọ́ni ọ̀sọ́ dọ́kọ̀bí husna tó sì wá gba gbólóhùn tó rẹwà jù yẹn tó gbàgbọ́ sódodo ìyẹn la ilaha illallah ọmọ tó máa rẹ̀ ibi kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah eléyìí sì lápá nínú òsè rẹ̀ nínú ògbésí ayé rẹ̀ nínú ẹsẹ̀ rẹ̀ tẹsán ni yẹn ṣe ròhún lè lè sọ̀rọ̀ ọlọ́wọ́ bá á ṣe ìdẹ̀kùn fún á ṣe ìdẹ̀kùn fún lọ sí di gbogbo ń tọrọ nílé ayé ń bí títí di ọ̀la àlùkìyàmà eléyìí túmọ̀ sí wípé oríire fún ọ ìwọ́tọ̀ nínú tọ́lọ́ ọba fún ẹ láti ṣe àtìlẹyìn fọ́mẹ́nìyàn ìwọ́tọ̀ ń nínú tọ́lọ́ ọba fún ẹ láti fi ṣe sàrà fẹ́ni tó bùkátà rẹ̀ ó wá nínú hadith eléyìí ti Ka'b ibn Ujra radiyallahu anhu tó gbà wá anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ wípé. والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار رواه الإمام الترمذي بسند صحيح أنا من أتكوي سارة أسيسي أما قا أسيسي توقع لراورا gẹ́gẹ́ bí iná ما ṣe máa pa iná rẹ ráúráú bẹ́ẹ̀ náà ni sàrà àṣìṣe ló máa ń pa àṣìṣe rẹ wọn wọ́n pọ̀ jọjọ ó dájú pé àwọn àṣìṣe wọ̀nyí á máa wọ́nà láti bọ́ lọ́wọ́ wọn ṣáájú kó di káfí ilé ayé lẹ̀ nítorí kí wọ́n bá di ọ̀ràn sí wa lọ́rùn nígbà tó bá di lọ́la kìyàmù ọ̀kan nínú ọ̀nà téèyàn gbà téèyàn fi bọ́ lọ́wọ́ àṣìṣe tí ẹrù èèyàn fi fúyẹ́ ìyẹn ni pé tí ẹrù àṣìṣe èèyàn tí fi fúyẹ́ níwájú ọlọ́run tó bá di lọ́la kìyàmù òun náà ní ká máa ṣe sàrà nítorí pé sàrà tẹ́ máa ń ṣe yóò máa pa àṣìṣe gẹ́gẹ́ bí iná ti ṣe máa pa iná rẹ ráúráú tí ó dàbí ìgbà tí náà ti ẹjọ́ rí bẹ́ẹ̀ náà ni ẹni tí máa ń ṣe sàrà eléyìí ọmọ apá àwọn àṣìṣe rẹ rẹ kọlọmọ ọba kọrọ wa lọ́wọ́ lórí àtìlẹ máa ṣe tí ọmọ apá àṣìṣe wa rẹ ọwọ nínú hadith Abu Hurairah radiyallahu anhu qala nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oni la yatasaddaqu ahadun bitamrin min kasbin tayyibin illa akhadaha Allahu biyaminihi. فيربيها كما يربي أحدكم فلوة أو قلوصة حتى تكون مثل الجبل أو أعظم متفق عليه الإمام البخاري أتي مسلم حديث إيجاده قال محمد صلى الله عليه وآله وسلم قال ولا يتصدق أحد بتمرة أن كان kòní fi dàbínú ẹyọ ọhúrú kan kòní fi ṣe كسب min kasbin tayyibin kó sì wá jẹ́ kìí ṣe kó jalè kìí ṣe kó ṣe jàmbá kìí ṣe kó ṣe gbájúẹ̀ kìí ṣe ike òhùwà jìbìtì ìlóbìnrin dàbí lọ́yọ̀ká yìí ọ̀nà tó tọ́ oògùn rẹ̀ ni illa akhadahu Allahu bi yaminihi àyàfi kí ọlọ́wọ́n bá gba dẹ́bínú yìí pẹ̀lọ́wọ́ ọ̀tún rẹ̀ fa yurabbiha ọlọ́wọ́n máa bá tọ́jú rẹ̀ kama yurabbi ahadukum fuluwahu aw qalusa gẹ́gẹ́ bí ẹnìkan nínú yìí ti ṣe máa ń tọ́jú ọmọ rà kúnmí rẹ̀ hata takuna mitla aljabal ọlọ́run ní iye tọ́jú dàbí lóye fún yà yóò máa wá dàgbà yóò máa tóbi yóò máa tóbi yóò máa tóbi tóbi wá tóbi bí àpáta ńlá àwọn arab àbí jù bẹ́ẹ̀ lọ subhanallah eléyìí túmọ̀ sí pé gbogbo sàrà tá a bá ṣe kò kéré tó tí ó gbè kò kéré tó tí ó kpòra lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí kò ọba wa wọ́n ti sọ yìí pé wọ́n máa anfaqtum min nafaqatin aw nadartum min nadarin fa inna Allaha ya'lamu ọlọ́run ni ẹ ní ná owó kan ẹ ò sì ní sí lórí nǹkan kan àyàfi gbọ́dọ̀ pọ̀ lọ́wọ́ bá mà torí rẹ̀ gbogbo owó tó ọba ná kò bá jẹ́ pé dáadáa lọ ná sí abẹ́dá ọlọ́wọ́ bá mà kò lè gbé kò lè sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá wa Aisha radiyallahu anha àwọn náà má gbẹ ẹgbàá wọ́ọ̀rọ̀ kan wà látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam lórí ọlá tó ń bẹ fún kásì sàrà anabi muhammad sallallahu alayhi wa sallam oní inna allah la yurabbi li ahadikum tamra wal luqmata kama yurabbi ahadukum fuluwahu aw fasila حتى تكون مثل أحد رواه الطبراني وابن حبان بسند صحيح ولا نبي محمد صلى الله عليه وآله وسلم ان جاء الله وبا إلى yóò máa tọ́jú dẹ́bìnà ẹ̀yọ̀ kan àbókèlè ẹ̀yọ̀ kan tẹ́nìkan ní yín tó fi ṣe sàárà yóò máa bá tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan ní yín bó ti ṣe máa ń tọ́jú ọmọ ràkúnmí rẹ̀ ọlọ́run wá ní yé tọ́jú rẹ̀ títí tí ó fi tóbi gẹ́gẹ́ bí òkè Uhud. alimami Tabarani àti Ibn Hibban àwọn ni wọ́n gbé jáde ǹjẹ́ tó bá dé bẹ́ẹ̀ báwo wá kí ni wọ́n ń dúró kí ló dúró dè tó ṣe yí pé ahun burúkú náà ni ọ àfi kọ́ jẹ́ kọ́ jẹ́ kọ́ jẹ́ kò sí nǹkan kan tó ń fi ṣe sàrà nínú gbèsè ayé rẹ̀ nínú àdé anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀nà ìgbélé mọ́mìnì yawma al-qiyamati sadaqata bòójì mọ́mìnì lọ́jọ́ gbẹ̀ndà al-qiyama náà ni sàrà tẹ̀ bá sí sàrà tẹ̀ bá sí òun ọ̀sẹ̀ òjì lórí lórí tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama ibn ológun jáde nínú sàhíhì rẹ̀ gbèsèlè ní sàhíhì eléyìí túmọ̀ sí pé àfẹ́ kí ọjọ́ àfẹ́ kó rọ̀ pa ọ́ tó bá ti jẹ́ tí ó rùn súnmọ́ wa ní òdiwọ̀n mẹ́lì ẹ̀yọ̀ kan táwọn èèyàn máa la agbókù lálà oníkàlùkù lọ́fẹ́ bẹ lábẹ́ bòjì kò sí nǹkan tí ó sẹ́ ìdílé ọ lórí tó bá dijọ́ gbé ndàlù kìyàmù yàtọ̀ sí dáná bí sallallahu alaihi wa sallam tó أبو هريرة رضي الله عنه قال قال نبي محمد صلى الله عليه وآله وسلم أما سنين حديثك ونسبق درهم مئة ألف درهم فقال رجل وكيف ذلك يا رسول الله قال رجل له مال كثير أخذ من عرضه مئة ألف درهم تصدق بها ورجل ليس له الا درهمان فاخذ احدهما فتصدق به رواه الامام النسائي وابن حبان بسند صحيح النبي محمد صلى الله عليه واله وسلم اني آه، قضى كما بولي قضى كما بولي اجبرنا اقضى اجبرنا قضى قضى كما بولي اقضى اجبرنا قضى اراكم كما نرى النبي صلى الله عليه واله وسلم انا ولي قضى كما بولي ẹgbẹ̀rún kọ́bọ̀ ilé anabi muhammed sallallahu alayhi wa sallam anabi dáhùn ó ní arákùnrin kan ní ọlọ́wọ́ bá fún mi owó tọ́pọ̀ tábúà ọwọ́ amú nínú owó tọ́pọ̀ yìí ó mú ọgọ́rùn-ún ẹgbẹ̀rún kọ́bọ̀ nínú owó yìí ó fi ṣe sàrà nígbà tí arákùnrin mi òun jẹ́ pé ní gbogbo ayé rẹ̀ kọ́bọ̀ ẹ̀yọ méjì péré lónìí ọwọ́ amú kọ́bọ̀ kan nínú kọ́bọ̀ méjèèjì òun fi ṣe sàrà. kọ́bọ̀ kan tí ẹ wá borí ọgọ́rùn ẹgbẹ̀rún kọ́bọ̀ subhanallah mo rò pé ilé ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ẹni tó fi hundred thousand naira tó ń fi ṣe sàrà èló ni hundred thousand naira jẹ́ ní owó rẹ̀ owó tasẹ́rẹ́ kan lásán ni bóyá kò tó da nínú ọ̀dọ̀ ẹgbẹ̀rún owó tó ní eléyìí kúmọ́ òun á mú one ó fi ṣe sàrà àwọn àwòwò kí ni one naira jẹ́ nu dúkìá yín ó ní ìdajì gbogbo dúkìá mi ni táwa lè fi wéra wọn ẹni tó fi dajì dúkìá tiẹ̀ tó fi ṣe sàrà àti ẹni tó fi ìdákanú ẹgbẹ̀rún tó fi ṣe sàrà rí ìdákanú ẹgbẹ̀rún ọ̀bá àti ẹ̀pọ̀jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tá a bá wò sí gbogbo dúkìá rẹ̀ kọjá mọ̀ kankan ìdí ni lóbi jẹ́ pọ̀ gbọ́dọ̀ fojú dira rẹ̀ ọ̀ gbọ́dọ̀ fojú dira rẹ̀ ẹnìkan gbé mílíọ̀nù ẹgbẹ̀rún lẹ̀ ó fi rẹ̀ ṣe ọlọ́wọ́ ba lọ́wọ́ wàá gba aládàá rẹ nígbà tí sì ní ìjẹgbẹ̀rún kan náírà lọ tó o lè fi ṣe dáadáa yẹn wọn náà rẹ àwọn kí kan jẹ sí gbogbo dúkìá rẹ yòókù ababa yìí pé gbogbo dúkìá tó ní ni ìdajì ló gbé kalẹ̀ ajẹ́ pé ọ̀rọ̀ rẹ ga púpọ̀ ẹni tó wá jẹ́ pé ẹgbẹ̀rún ọgọ́rùn-ún ló gbé àjẹpẹ́ ìwọ náà gba ládàá tiẹ̀ ṣùgbọ́n kò ní tó tẹni tó fi dájú dúkìá rẹ̀ sílẹ̀ tó lẹ́yìn túmọ̀ sí pé ẹlẹ́jẹ̀ ajá fara ọ̀ èjìká lùkú náà bá ní tó lè fi ṣe dáadáa tó lè fi ran ọmọlàkejì lọ́wọ́ ẹlẹ́jẹ̀ ajá fara ẹjẹ́ agbìyànjú láti jọ́kàn nínú ẹni tí ò ní sahun sórí ara rẹ̀ kò kéré rárá rárá lọ́dọ̀ náà nítorí bó ti ṣe kéré máa tọ́ ọ bá wò sí gbogbo dúkìá rẹ̀ ọmọ pọ̀ ẹni títí ẹ sì pọ̀ rẹ́rẹ́rẹ́ ó lè má jẹ́ ó lè jẹ́ pé kò tó nǹkan kan rárá torí tá a bá wò sí gbogbo ń tọ́lọ̀ fún kọjá mọ́ nǹkan kan rárá nù ẹ̀ torí ẹ̀ ọlọ́wọ́n bá kọ́rọ̀ wa láti lè máa ná nínú tó fún wa ṣé ní tí ó mú lọ síwájú bọ́ mọ́nìyà ẹ̀ wá rí sára lábẹ́ òfin ṣẹ̀ríyà kò dúró lórí kánáwó lásán o sàrà nǹkan púpọ̀ o sàrà nǹkan púpọ̀ kọ́dà ṣẹ̀ríyà sọ pé gbogbo dáadáa tó bá ṣe láyè sàrà gbogbo dáadáa tó bá ṣe láyè sàrà ni. وعلى قدر جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم قال كل معروف صدقة بودا دات بس لا يسران وإن من المعروف أن تلقى أخاك ووجهك إليه منبسط أتكلم بأنه داتا سيسي تاكو بأسارة بكما قد يا وما مسلمي لن تتجوك سواه ọ̀pàdé wọn lẹ́ni tó tútúká sí wọn kèsì kọ́ fàdúró bí ẹni tó sùn pa ọwọ́ kó tútúká sí mùsùlùmí gbà tó fẹ́ pàdé wa. wa min dalwika fi ijarika kọ́dà tọ́ba mú nínú omi tí ti pa sínú alábàágbé rẹ̀ ò sílẹ̀ kò sì gbómi sẹ́nu asọ̀rọ̀ dípò pomi ó tiẹ̀ wá wà fún náà wọ́n sì ti gbómi sínú dúwọ́mù ọgbà sínú bàṣíà ọgbà sínú báàfù ọwọ́ amú nínú omi tí wọ́n ti gbà ọ̀sẹ̀ alábàágbé rẹ̀ sàrà ní lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa torí ẹ̀ kí wọ́n á ló pòlì tó fi sọ pé wọ́n ní ṣe sàrà kí lọ́lọ́run ṣe fún ọ tí wọ́n fi ní ṣe sàrà àníkó tújú kálásán sàrà ni kọ́ ọ̀ràn yẹn lọ láti gbẹ́rù sàrà ni kọ́ ọ̀ràn lọ láti sọ ẹrù kalẹ̀ sàràní subhanallah sàràní alhamdulillah sàràní kọ́dà oúnjẹ tó fi síyàwó rẹ lẹ́nu sàràní ètò àwọn ọmọ rẹ gbẹ́jẹ sàràní kí ló tọ́ torí ẹ ló ṣe jẹ́ pé a èèyàn bú ni ó ní ìní tí màá fi ṣe sàràní èèyàn bú lásán lásán ni ọ torí ń wọn bá ṣe fún ọ tó lè fi ṣe sàrà ọ̀pọ̀ tayọ̀ ń lè kà àdùpẹ́ fọlọ́ jẹ́tọ́ bá jẹ́ ẹ yẹ kó yẹ wa tí wọn bá fẹ́ ṣe sàrà ipe àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ mójútó pèsè pé kọ́ ọkọ̀ máa ṣe sàrà náà lásán láì jẹ́ pọ́ ọmọ òfin tọrọ mọ́ nínú àwọn òfin tọrọ mọ́ alákọ̀ọ́kọ́ gbogbo ẹjọ́ bá ṣe sàrà ọ gbọ́dọ̀ gbọ́ àgbọ̀yé kí ló dé tá ṣe sàrà kí dé tá ṣe sàrà tọ́ wọ́n sì ní nǹkan mẹ́ta ni nǹkan mẹ́ta ńlọ́fà tá ṣe sàrà alákọ̀ọ́kọ́ ni pé àdánwò ló jẹ́ fún gbogbo wa torí pé gbogbo wa ní ìsìtẹ́mánìsẹ́ fẹ́ràn ọlọ́ ṣé bá sọ pa fẹ́ràn kò sẹ́nìkan nù wa tí ó sọ pé wọn fẹ́ràn lọ torí pé ọlọ́run mẹ́jọ aṣọ orí ibú ọ̀dà ẹ fẹ́ràn lọ tọ sẹ́ẹ̀sì fẹ́ràn owó àbẹ́ fẹ́ràn owó à kálukọ́ sọ pé olùlòsì èèyàn olórí ibú èèyàn ni òní fẹ́ràn owó ọ̀dà tí bọ́lá ti ròyìn wa tẹ́lẹ̀ náà ẹ lè parọ́ gbogbo eléyìí torí pé ni wọ́n tuhibbuna al-mala hubban ọdọ ẹmú ntẹ fẹ́ràn ẹmú ntẹ fẹ́ràn kẹsẹ láti fi ṣàtìlẹ́yìn fáwọn ẹrú Ọlọ́run ọba tẹ ẹsọpọ ẹfẹ́ràn ẹsọpọ ẹfẹ́ràn ọlọ ẹsì fẹ́ràn owó ẹmú nínú owó tẹ fẹ́ràn ẹfi ṣèrànlọ́wọ́ fáwọn ẹrú Ọlọ́run ọba tẹyìn sọpọ ẹfẹ́ràn tẹmọkọ àdánwò ni gbogbo aláṣọpọ afẹ́ràn ọlọ tí gbogbo anáàlá lè náwó afẹ lónìí ẹ sọ pé kíni wọn náà jẹ gbọ́ tó lọ ṣiṣẹ́ kó rí wàhálà tó ń ṣe kó tó rówó bẹ́ẹ̀ ni wọ́n yá sáwọn èèyàn lẹ́nu. tọ kìí sì ṣe gbogbo ẹni tó bá mọ ẹsẹ̀ ní máa rówó àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti ń jìyà jù yín lọ wọn ò rí tó ń tẹ̀ yẹn rí torí bọ́lá ń ṣe pín nǹkan rẹ̀ àfi kéèyàn máa wòran. àwọn èèyàn wà àkàràmọ̀kọ́mọ́lá tó ṣe pé òun gan kò lè káyé pọnpọ́n tí ó rù tọ́ba wá ru gbogbo pọ́npọ́n yìí náà tán gbogbo wa ìmọ̀ sí wa ni kò lè gbàdú one thousand naira lọ. ẹ̀yin kúmọ́ ọlọ́run òfin léyìí sàdáwò fẹ́yìn pé kí ẹ máa ru pọ́npọ́n káyé ó sì ṣeé ṣe kọ́jọ́ pé ọgọ́rùn-ún ẹgbẹ̀rún ó kéré nínú tẹ̀lé mú wọlé lọ́jọ́ kan ṣé mímọ̀ sí wa wa ni àbọ̀gbọ̀n wa ni yé ṣe mímọ̀ sí kì sì sọgbọ́n wa àdánwò ọ̀dà owó tẹ̀yìn wá rìn ọlọ́run bá fẹ́ kẹ́ ẹ mú nínú rẹ̀ kẹ́ ẹ fi ṣèrànlọ́wọ́ fẹ́ni tí ò ní tó kẹ́ ẹ fi ṣèrànlọ́wọ́ fẹ́ni tó ṣe é pé ẹ ń ṣe wàhálà ẹ ń jìyà ìníye ṣùgbọ́n kan tó tó nǹkan kan nínú wàhálà rẹ̀ àdáwò ẹlẹ́ẹ̀kejì nínú tọ́fà tá fi ṣe sàrà ó náà nípa àwọn burúkú kan bẹ wa àwọn kan bẹ lára kálukú kò síbẹ̀ sílẹ̀ gbáko lára yín máa náwó kẹsì ọ̀rẹ́ lòmíì lọ́wọ́ bí ìwà ahun ìwà ahun ìwà ìpà akọ́nàmọ́tọ́rọ́ ìwà àìfẹ́rẹ̀rẹ̀ fọ́mọlà kejì gbogbo irú àwọn wàyí ń bẹ láàrọ̀ mìíràn kò sí ọ̀nà tẹ́fílẹ̀ bọ́ lọ́wọ́ àwọn ìwà burúkú wọ̀nyí àfi kẹ́ ẹ máa ná nínú tọ́lọ̀ fún un nítorí pé ẹni tó bá ti ná nínú tọ́lọ̀ fún un àwọn ọmọ ìyá ìwà burúkú yẹn ọmọ àfi sílẹ̀ yóò máa fi sílẹ̀ yóò máa fi sílẹ̀ torí látòrí owó kékeré wàláhì ẹni mọgbà tẹ gbìyànjú tó pọ̀ inú yóò sì máa dùn dọdọ lọ. ṣùgbọ́n tí ọ̀gá ti lè yọ owó kékeré fún yàn ìṣerú yín náà ní ọ̀wá fún yàn lówó tó pọ̀. ìwà ahun èso ìgbà tìyàn jẹ ìdí nì tó fi jẹ́ pé ẹni tọ́lọ́wọ́ bá bá fi lè rọ̀ tó bá fi lè ṣe sàrà ìwà burúkú yìí ìwà tí ìbátẹni jẹ́ yóò máa yá yóò máa yá ìwé yóò máa dá èèyàn dẹni tó lawọ́ èèyàn dẹni tó lawọ́ èèyàn nífẹ̀ẹ́ gbọ́ pé à ń jẹ nìkan àfi kéèyàn kọ́ bá kù èèyàn nífẹ̀ẹ́ gbọ́ pé ìlú pẹ́ nìkan àfi kéèyàn kọ́ bá kù subhanallah. ẹlẹ́kẹta òun náà ni pé ńṣe ni wọ́n ní ká máa ṣe sàrà kálíbà fi dúpẹ́ fọ́nà lórí ìdẹ̀ra kó fún wa lówó ìdẹ̀ra tọ́lọ́ ṣe fún wa yìí bàbá wa kọ́ ló ṣe fún wa màmá wa kọ́ ló ṣe fún wa ìlú tẹ̀gbẹ́ kọ́ ló ṣe fún yín ẹnì kẹta ìsìn mọ̀ kọ́ ló ṣe fún yín ọlọ́run ọbẹ̀ lẹ́dàá yín. nítorí pé àìmọye èèyàn iná ni bàbá rẹ̀ jó lówó tó ń padà jẹ́ tálákà àìmọye èèyàn ìlà àwọn ìyá rẹ̀ ni wọ́n jẹ́ olówó ńlá ṣùgbọ́n tó ń jẹ́ tálákà ńlá ọ̀pọ̀ àìmọye èèyàn ńlọ mọ àwọn ẹni tó ṣe pé wọ́n mọ̀nà tí wọ́n máa ń ràn yàn lọ́wọ́ tí èèyàn á máa fi rí iṣẹ́ téèyàn fi dolówó ṣe ṣùgbọ́n kàkà kó fi rí towó ṣe òṣì rẹ̀ ló tún lékún sí torí pé nítorí wọn bá pè lólówó kò lè lówó láéláé kò lè lówó láéláé ẹ wá sọ pé ẹ dákun láàrin yẹn nǹkan kan dojú sú yín o ẹni tọ́lọ̀ wọn bá pèèyàn lólówó kò lè lówó láéláé sáwọn tó wá sóògùn owó náà sọ́nà ló pè wọn lólówó ni bẹ́ẹ̀ ni ọlọ́run pè wọn lólówó ṣùgbọ́n wọn ò lówó gbọ́nà orí ibú ó lówó bọ̀nà orí bú ọwọ́ ala wa náà lọ́wọ́ sọ fẹ́ lówó orí bú àbí torí ire ni wọ́n fẹ́ ní. nítorí pé wọ́n máa fi dásà láwọn ìlú kan bẹ̀yẹn wọ́n ní díẹ̀ ọmọkùnrin òtó díẹ̀ ọmọkùnrin òtó yẹn ni pé gbogbo ọ̀nà oríṣiríṣi ọ̀nà tí lè gbà láyé tí wọ́n fi lówó àwọn gbọ́dọ̀ ya àwọn gbọ̀nsẹ̀. oníkàkà lówó ọmọ wọn yà ti torí ẹ ló ṣe jẹ́ pé ẹni tọ́nà wọn bá fún lówó kò lè lówó kọdà tó fi dórí ẹni tó lówó orí ibu ṣùgbọ́n náà mà èèyàn méjì ló lọ bá àwọn olórí ibu pé ọkọ ọbọ̀n ṣògùn owó ọwọ́ ajẹ́fẹ́ nìkan jẹ́fẹ́ nìkan torí kọ́lẹ̀ tí ó ti síwájú pé ó ibu kàkà kó òun lówó tó ti síwájú pé ara rẹ̀ sẹ́nà àti wọ́n yóò máa pé tọ èsì pé èsì o lágbádá ló mú mi lọ́bẹ̀ o lágbádá ló mú mi lọ́bẹ̀ ẹ̀yin yẹn máa wòran o à wọ́n máa wòran bá wọn ṣe kí lọ́ọ́ kà wọ́n kí lọ́ọ́ kà wọ́n ẹbí wọn lọ wá wà kú wa tó lọ́ọ́ fi ju oríire kú rí ọjọ́ bó ti ṣe jẹ́ bó tilẹ̀ jẹ́ pé láwùjọ Yorùbá àwọn ọ̀gá kẹ́nìkan lówó tọ́lọ́ o ìgbàgbọ́ Yorùbá nù gbàgbọ́ Yorùbá pẹ̀lú tí a lé ẹ̀ẹ́dọ́ bẹ́ ṣàgbà pé ọmọ tó ní wọn kúkú gbọ́n. ẹ̀yin yọ gbàgbọ́ yorùbá náà àwọn ọ̀gbà kọ́nà àwọn afẹ́ nìkan ló àwọn máa ń wò pé gbogbo oògùn owó náà ni oògùn owó náà ni àjàjà kó tiẹ̀ wá lówó kó kún kékeré wọn ní ah, ìjẹ́ kan dá fún mi ta ló dá fún ta ló dá fún subhanallah torí di eléyìí ìdúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra tọ́lọ́ ń ṣe fún yàn lódodo ẹni tó bá lówó ogún wọn lè ná sí tọ́lọ́ gbogbo ẹni tẹ́ rí tẹ́ lọ sóògùn owó yìí àwọn ò lè ná sí tọ́lọ̀ kò lè fi ràn yẹn lọ láéláé kò lè fi ràn yẹn lọ láéláé kọ́dà yóò máa fẹ́ bi kíkí gbogbo èèyàn dàrú kọ́ bàjẹ́ ni kọ́jà pọ̀ nìkan lòun kù lólówó ni ìdí tó fi lọ sóògùn owó náà sọ ayẹkẹ dúpẹ́ fọlọ́ àbí ọ̀yẹ dàdúró tọ́lọ̀ ṣe fún yín yẹn tẹ́yìn náà bá wọn mú náírà mẹ́wàá tẹ́ bá mú hundred naira, tẹ́ bá mú one thousand tẹ́ mú ten thousand tẹ́ mú hundred thousand tẹ́ fi ràn yẹn lọ sọ́ àbúrò kò búrò ọ̀hán ni ẹ kí tóbi jẹ́ pé aláàrẹ lómi lọ ẹ̀yin sọ pé àwa lọ táwọn náà ní lọ bẹ lọ́n tààràtààrà ẹ ọlọ́run ọba tó fẹ́yìn o ó fi sàdánwò ni ọwọ́ aníkàwé lómi ló tún máa rí gbàgbọ́ àdánwò ẹ fún abẹ́ẹ̀lì fún wa ibi tẹ́ ti àbí ibi tẹ́ ti forí bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kẹ́ni tó ṣe sàrà òun náà ní kó owó tó fẹ́ fún yàn ọ gbọ́dọ̀ jẹ́ owó tó mọ́ o owó tó dáa yóò ṣe owó haram ìyẹn ni pé bàbá tó lọ sògbó owó olú rẹ̀ kọ́ là ń sọ̀rọ̀ lónìí à ń bọ̀ wọ́n lè tiẹ̀ ó rí bó ṣe sórí ibùtú láyé àtàlùkìyà àmọ́ àwọn tó lówó tó dáa ń là ń sọ yìí owó tó dáa tó jẹ́ halal owó tó jẹ́ pé òun pin wọn ni wọ́n fi rí owó tó jẹ́ pé wàhálà wọn ọlọ́ọ̀fù fún wọn owó tó tọ́ owó tó dáa yàtọ̀ sẹ́ni tó tọ́ tí ó wó yàtọ̀ sẹ́ni tó ń ta gbó yàtọ̀ sẹ́ni tó ń ta gbáná a'udhu billah owó tó dáa owó tó má ilá máa fi ṣe sàrà kí sowó gbájúẹ̀ kí sowó lè kí sowó fọwọ́ ńlá ẹ̀ kí sowó jìbìtì owó tó dáa owó tó má ilẹ̀yìn á máa fi ṣe sàrà torí ẹ̀ tá a bá ti owó rẹ owó burúkú ni owó tẹ̀ ń pa ni látàrí pé ẹ̀ dálé aṣẹ́wó lẹ̀ gbogbo ẹni tó bá ti wá ṣe zina owó ti ń san iná lówó tó yẹn fi jó lówó kò ní dá fowó náà kò ní dá fowó náà irú owó tó ń fi ṣe sàrà kọ́ nìyẹn bákan náà yọ lówó èlé tó ń gbowó èlé lọ́wọ́ àwọn èèyàn kò ní dá fowó náà irú owó tó ń fi ṣe sàrà kọ́ nìyẹn ẹ máa wọ ẹnìkan lu kan ó ń pè lánàá ó ní òun yáwó owó tó ń yá ó jẹ́ one million five hundred thousand naira. wọ́n sì sọ fún ipe three million naira ló wọ́n fi san la ẹ mà pé èlé lábẹ́ òfin ọlọ́run tó bá lé kọ́bọ̀ péré èlé ni ẹ bọ́ lọ́n pàdé báwo wá ni ìlọ́po ló tún san irú gba padà bá padà bàbá ló ń gbowó yẹ́sìn ni ẹ dákun ó nígbà wọn fún ní one point five million tó ń tún bẹ́ẹ̀ bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ pé ẹ mẹ́jọ wọn san three million dípò rẹ̀ wọn ni ọ̀dà àwọn yaafe rẹ̀ yọ san two point seven million two million seven hundred thousand èlò ló lé o ó lé one million two hundred thousand níbo làánú wà ẹ̀yìn ìka ẹ̀yìn ìka mọ́tò níbo làánú wà báyìí ọwọ́ àlọ́ ń sanwó yìí òun san two million five hundred and fifty thousand two million five hundred and fifty thousand wọn á ní kí lẹ́fọ̀ owó náà onímọ́tò ló ń fi transporter náà wọn ni ah, ẹ̀wá yìí wá sẹ́rú ẹ̀wá yìí wá sẹ́rú gbogbo adúlé rẹ̀ tẹ́yìn ọba ti jẹ ẹ̀wá ń san fáwọn ọ̀daràn wọn ní àyẹ̀dàpọ̀ ah, ẹ̀ṣẹ̀ sùúrù ọ̀rọ̀ tí ì tán wọn ní torí gbàgbà wọn san two million five hundred and fifty thousand tán ó kù one hundred and fifty thousand làgbọ́ yẹ̀sìn Islam wa dé sáwọn làwọn wá mọ̀ ìpè aṣọ́wó èlé haramu àṣé èèyàn lè gbárù rẹ̀ kó sórí rẹ̀ láyé àtàlùkìyàm òun á lọ bá àwọn tó yọ̀ ń lówó èèyàn kan náà ni ò mùsùlùmí lòun náà ọ̀daràn ni òun á lọ bá wọn á sọ fún pé tọ́ agbóyè ẹ̀sìn Islam ni òsì fòun tẹ́lẹ̀ tó ń fi yáwó èlé agbóyè tí wàá dé báyìí ẹ dákun èyí tó kun ẹ yááfì rẹ̀ fún mi ó ní láéláé kọ́pọ̀ òun lè yááfì rẹ̀ fún òun á sọ fún àwọn olùmọ̀ nípa ẹ̀sìn islam ń lo àwọn ẹ̀rọ kan bá ń bá bàbá alágbájá sọ̀rọ̀ nǹkan bá báyìí lọ́dà wa pọ̀ nǹkan bá báyìí lèmi náà ti ṣe mo wá ní kọ́ yáàfẹ́ ìyókù àwọn náà bá sọ fún haramu ní gbogbo ìjà gbangba haramu ní wọ́n bọ̀ síbọ̀ sí ètò tún kù lọ́ba ní ẹnìkan mọ̀ sí wáàzì fún wọn ẹnìkan mọ̀ sí wáàzì fún wọn wọ́n gbowó la hawla wala quwwata illa billah lẹ́yìn tí wọ́n ti sa dúró owó yìí adúró owó eléyìí ó ní tó bá dé kọ́bọ̀ yọ̀yà gbowó àwọn dáná sí i torí bẹ́ẹ̀ wà ní wọ́n wà wọ́n wá ní wọn gbọ́dọ̀ dáná sí mọ́tò rẹ o kò jó yọ o òbí ẹni náà dá tí wọ́n dáná sí mọ́tò rẹ o ní wọ́n ṣẹlẹ̀ ní pé gbogbo ibi tó bá fẹ́ gbé ọ lọ láyé kó gbé ọ lọ wọ́n ọlọ́pàdà wọ̀nyí torí pé àwọn èèyàn gbà mí wọ́n lókàl wọn ò náà wọ́n máa fi rí wọn yàn jẹ́ kò síbi tí ó gbé ọlọ láyé ìwọ lóhùn yìí kí ló dé sọ̀rọ̀ pé báǹkì gan tọ́jú ìyá àti bàbá rìbá tó bá pé báǹkì lẹ́ẹ̀ bá jẹ lówó nìsí tó ti wá fèlè sí lórí ọwọ́ padà ṣẹlẹ̀ pé ẹ̀ lówó tẹ̀lé sẹ́mọ́ báńkì ọkọ̀kọ̀ lọ lu yọ kọ̀kọ́ yọ kéde pé wọ́n lu lé yín ilé tẹ̀ fi dúró gẹ́gẹ́ bí ìhàlẹ̀ tọ́ba ṣe báyẹn wọ́n ti mọ̀ pé gbogbo ibi tẹ́ bá wọ́wọ́ sí ẹ̀wà wo káàkiri three million lẹ́jẹ̀ báńkì lẹ́wọ́ lọ bá báńkì pé tọ́ tẹ́lẹ̀ náà owó tẹ́ jẹ́ owó tẹ́ yá gágágágá one million náà three hundred thousand wọ́n ti wá sí èlé ti mórí rẹ̀ gbọ́dọ̀ ó ti di three million lẹ́wọ́ lọ bá báńkì pé gbogbo ìyànjú tẹ́ gbà ọ́ two million lẹ́ rí o tí wọ́n bá ẹ̀rẹ́zì yókù kó wọ́n ẹ̀rẹ́zì rẹ o torí pé ẹ̀ẹ́dì sọ̀rọ̀ ayédowó wọ́n kàn pé board of directors ni ìpàdé àwọn abẹnugan báńkì sábà ṣèpàdé pé èlò náà lórí orí two million ẹ̀pà yòókù rẹ gbélé rẹ fún járí kọ́ máa lọ sábà náà ti wọ̀ pé àwọn fẹ́ yan ọjẹ tẹ́lẹ̀ náà ẹbí yàn jẹ náà ní ìsìn wọn tún ti yan ọjẹ eight hundred thousand ṣeré láti wá pé bàbá ọ̀daràn kan tọ́wọ́ aṣọ pé dandan bọ́ bá kú kọ́ bá fi káwọn ọ̀daràn súnmọ́tò rẹ̀ wọn ò bí dà kí ló gbé wọn náà lọ́bẹ̀ radiyallahu anhu eléyìí tí imam muslim gbé jáde òní inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba dáadáa ju ọlọ́wọ́ bá tọ́gbà ọba mímá ni o kò ní gbà kankan àyàfi tó bá ma owó yín gbọ́dọ̀ jẹ́ owó tó ma kọ́lọ́hún tó gbà ọlọ́run yìí gba owó tí ò dáa nínú ẹ̀kọ́ tẹ̀ tó gbọ́dọ̀ mójútó tẹ́ bá ṣe sàrà òun náà ni pé èyí tó dáa jù nínú owó tẹ̀sí nífẹ̀ẹ́ sí jù ní ká fi ṣe sàrà. èsì tí ọda owó tó yẹ pé o ti já méjì wọ́n ti lẹ̀ títí títí títí lílẹ̀ nǹkan ti gbà fọ́lọ̀ lẹ́wọ́ ayọ̀lẹ̀ wọn á pé sílé náà ni ètò ti lálálálá títí tá ojú fún ọlọ́mọdé bó pé oúnjẹ náà sàrà èyí ti jẹ́ kù ti fọwọ́ gún lẹ́wọ́ gbà abá òkúkú nígbà tó gbóná fẹlifẹli tẹ́ ń bu lórí náà ẹ lọ fẹ́ni tẹ́ bá fún ẹ bá wọn náà kanra sí i kọ́mọ́jọ pé wọ́n ti jẹ́ kù ní ká ẹ gbé fún aṣọ ọlọ́run mọ iye aṣọ tẹ́lómi ní lápàtì èyí tẹ́ ń wò pé ha aṣọ yìí ń jọ ọdún ní wọ̀ ẹ lọ gbé fẹ́nìkan ẹ wàá rí tọ́lọ́ ó sì fẹ́yìn náà èyí tó dáa jù nínú owó yín ká ẹ máa fún yẹn kì í sì tí ò dáa tọ́lọ́ náà sọ pé wala tayammamul khabitha minhu tunfiqun wa lastum bi'akhidhihi illa an tughmidu fihi. ọlọ́ọ̀ni eyi tí ọ̀dá ni wọ́n yẹ mọ́jọ jẹ́ pé náà máa àwọn èèyàn èyí tí gbogbo kòkòrò kà títí ń jò lẹ́wà ní ẹlẹ́wà gbélé èyí tí jò ńkọ́ ẹ̀yìn sí fún wa ń gbà náà àbẹ́rẹ́ nǹkan awo ó ti fọ́ méjì ó ti fọ́ méjì ọmọ síbi tó ti fọ́ láàgbé sẹ́nu ò ní dá méjì àbẹ́rẹ́ nǹkan sọ pé ni ẹ̀yin náà sì ti mọ̀ èyí tí ọ̀dà wọn ò lè fún ẹ̀yin náà kẹ́ gbà á àyàfi tí wọ́n bá sùn yín lójú wọ́n fi kọ́ pọ̀ nǹkan léwé wọ́n pọ̀ léwé wọ́n ní ẹgbà yín la fún tí wọ́n kó wọn náà fẹ́ sí lójú rẹ̀ wọ́n lọ fi surprise ìyàwó rẹ̀ tó bá délé lọ́ba ń tu lọ́ba ń tu àfa lọ́ba di búrẹ́dì tó ti bu ó ti bu sórí igbá ó ní wọ́n fún wọn tọ́ba ti sílẹ̀ lóòrùn bá bolẹ̀ ìyàwó ló la hawla wala quwwata illa billah ìwọ náà bá ti náà dìdìrín gba àwọn ọgbà náà lè gba àbí sábà sun yín lójú kí ló dé tó fi pé náà máa fáwọn yìí ọba ti ní bóyá kò lè bóyá sọ bákan náà nínú ẹ̀kọ́ sọ gbọ́dọ̀ sàrà fún yàn torí bá ṣeré gún sí ní lára àbẹ́ orí nǹkan bẹ́ẹ̀ o kẹ̀kẹ́ tí ń gùn ẹ̀mí mọ́ fún o a la hawla wala quwwata illa billah ẹnìkan ni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ èèyàn abú ni o èèyàn kéèyàn ni èèyàn kéèyàn ni ọlọ́wọ́n bá ní yá ayọ̀ alladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má fi règùn àti níní lára bàṣàrà yín jẹ́ nígbà tó ti mọ̀ kó òní sẹ́nu rẹ̀ ń dédé síbí kó o fètè méjì kí ló gbìyàn ní nǹkan sí. kò sì sí tàbí ṣùgbọ́n gbogbo èèyàn gbogbo èèyàn tẹ́mi bá ń bẹ lára rẹ̀ tó bá fi lè mọ̀ ẹ́ pé nǹkan tó fẹ́ bùnmi yìí ó sì règùn lórí ẹ̀ wàláhì kò ní gbà kò ní gbà ẹni tí a tó bá gbarú rẹ̀ ẹni rẹ̀ ti kú wọn ò tí ì gbé sí ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìrègùn tẹ́ rí yẹn kò wúlò kò ní láárí bí tí wùlé kò ní lárí bíi ti wùlé kéré mọ́ torí tó bá ṣe sí wọn náà kò ní dùn mọ́ báwo á ní wọ́n ṣe ń ṣe sọ́mọ làkejì gbogbo orí tó bá ti fẹ́ sí yẹn tó bá ṣe règún lórí ẹ̀ fọ́ọ̀mù nǹkan rẹ torí tó ń tì náà bá mọ̀ kò ní gbà ọlọ́sìn ni ṣíṣe bẹ́ẹ̀ gan bíba sàrà ni jẹ́ bákan náà kò tún máa ní lára torí ìnínilára náà ní règún ìnínilára ní règún ẹlòmíì ò lè kí ni wọ́n fẹ́ fi ṣe tí wọ́n gbàgbé pé kó tó sórí fúnitìn ń sáyé irọ́ lásán sí ọ̀rẹ́ láì torí ẹ̀ gbogbo orí tẹ́ bá ti fẹ́ ṣe fún yẹn tẹ́ bá ti ní fẹnu tẹ́ bá ti ní panu yín mọ́ ẹ má wùlẹ̀ sí ẹ má bara yín lówó jẹ tọwọ́ kan náwó yẹn dànù ni wàá tún jìyà lọ́dọ̀ lọ wàá tún jìyà lọ́dọ̀ lọ torí pọ̀ fara ní ọmọ làkejì rẹ torí ọ̀dọ̀ wọ̀ wà ó bákan náà wọ́n ní ńṣe lọ́yẹ kájọ́ yìí pé tẹ́nìkan bá tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́wọ́ wa kádà gẹ́gẹ́ bí olùmọ̀yé ti ṣe sọ. wọ́n ní tọrọ ọ̀hún idha ma ji'tahu mutadhallila ka'annaka tu'tihi alladhi anta sa'iluh. wọ́n ní tọ́ bá wá bà láti tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wàá rí lẹ́ni tí ń tẹríba bí ẹni wípé ìwọ lọ fẹ́ fún ní nítorí fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ subhanallah bẹ́ẹ̀ ló yẹ ká jẹ́ ìyẹn wàá bọ̀ ọ fẹ́ tọrọ ọ̀ràn lọ́wọ́ jẹ́ni tí ó tẹríba fún bí ẹni wípé òun lọ fẹ́ gba ntọ́fẹ́ ìwọ lọ fẹ́ gba ntọ́fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ bó sì yẹ ká jẹ́ nu wọ́n nítorí pé orí ńlá ni kọ́lọ́ ń fi hàn sípò ẹni tí ó rán yẹn lọ kéèyàn sì ràn lọ́wọ́ torí wọ́n nìkan kọ́ wà láyé tẹ́fí wọn tọrọ ọ̀rọ̀ lọ́wọ́ lọ́dọ̀ rẹ tọ́lọ̀ bá ní kó lè ṣe fún orí ńlá lọ́lọ́ ṣe fún ọ̀nà. nínú ẹ̀kọ́ tá a tún gbọ́dọ̀ mójútó ẹlẹ́ẹ̀karùn òun náà ni kẹ́ ẹ fojú gbíntín tẹ́ ẹ fọ́mọlá kejì ẹ má bàbàrà rẹ̀ ẹ má fojú bàbàrà rẹ̀ ẹ má sì jọ ọjọ́ yín lójú iye kí iye tó bá lè fún yàn kò sí mọ́sẹ̀lẹ̀ pàtó wọ́pọ̀ gbíntín májọ jọ lójú nítorí pé kí nǹkan máa jọ ni lójú ẹ èmi mo fún ládùúrú kínní yìí yóò máa ṣe sábàbí kéèyàn dání tó parun yìí sì máa bà séèyàn jẹ kò níye tí mo fọ́ oúnjẹ tatọ̀ wá àbí kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ ṣèyí lò á lówó náà kò níye tí mo fọ́ ọ sẹ́mi pé mo sí ìbàdàn mo sí ìbàdàn ó ti jọ lójú nù tí máa sọ pé ẹ̀yin náà lọ́ọ́ rà mí lọ́jọ́ àwọn olùbílà àwọn ọ̀rọ̀ pé yé wa torí pé ẹ̀yàn ọ̀fẹ́ kéèyàn ọmọ ẹ̀ fẹ́ kéèyàn ọmọ nítẹ̀yìn ti gbàgbé ìjẹta ni àmì ẹ̀ ti gbàgbé torí ẹ̀ àwọn olùmọ̀sọ ike la yatimul ma'rufu illa bi thalathati umur gbogbo dáadáa tẹ bá ṣe síyàn láyé gbogbo dáadáa tẹ bá ṣe láyé ẹ̀ ní ní ẹ̀ ní ní ẹ̀san tó pé lórí rẹ̀ àyàfi tẹ bá lè ṣe nǹkan mẹ́ta yìí alákọ̀ọ́kọ́ tasdiru kẹfẹ́ tó kéré dáadáa tẹ torí ní òjì ká ẹ lè ṣe tó jùlọ wa ta'jiluhu kẹsì tètè ṣe tẹ ẹ bá ní àǹfààní àti ṣe dáadáa ẹ tètè kán lójú ká ẹ tètè ṣe nítorí tẹ ẹ bá kán lójú ká ẹ tètè ṣe dáadáa yẹn padà dínkù ẹ̀hẹ́n ní ṣe dáníkan bá ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ yín tẹ̀sí ní àǹfààní àti ṣe fún lẹ́sẹ̀kẹsẹ̀ ṣe fún lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí ṣe ṣe kọ́jọ́ pé bẹ́ẹ̀ ṣe kún five thousand lẹ́fún tẹ̀lá ní padà wá nírọ̀lẹ́ pẹ̀lú ògo ọlọ́run ẹ ti máa ronú pé ń hmm, three thousand ní fún tó bá lè wálé tó lè wálé asiri three thousand ní ọgbà lọ́ba pẹ́sẹ́ aago márùn-ún lọ́ba di one five déédéé magreth ló dé ẹ bá yọ one thousand fún pé ẹ ságbà ẹ máa wá wo ojú rẹ tó bá rojú pé ah, ó ṣiṣẹ́ sí mi lápò subhanallah àmọ́ tó bá kí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ bá fún wàlẹ́ òlùjẹ́ pé five thousand lẹ́yọ̀ tẹ́ ẹ̀ ní mọ̀ pé yọ̀wò torí ẹ̀ wọ́n ní ká tètè ṣe ẹlẹ́kẹta sẹ́tìrọ̀ gbogbo dáadáa tẹ́fẹ́ ṣe ẹ̀bù láṣìírí ẹ má ṣe ní kárí mi ẹ má jẹ́ nìkan kan rí nítorí pé tó wá gbọ́dọ̀ èèyàn lẹ́bà tí ń wá ní tẹ̀yìn wá ẹ ti ṣòfò dànù. ọmọ náwó ọ̀dọ̀ owó tó fún ẹnìkan dúró ni ó ṣojú mi nítorí ọ̀fẹ́ kan sọ nìyẹn àṣedànù nìyẹn àṣeṣòfò nìyẹn kò ní tùmà ìyẹn ni pé gbogbo dáadáa tá a bá ṣe tá a fẹ́ gbalada a sì tètè sí a sì gbé pamọ́ ẹlẹ́kẹfà nínú ẹ̀kọ́ tẹni tó ṣe sàárà òmójútó ọ̀nà ni tajridun niyya yẹn ni ká jẹ́ ẹni tó láfọ̀mà ká ṣe nítorí tọ́lọ́ àgbọ̀dọ̀ ṣe nítorí èèyàn torí níta bá ṣe nítorí tọ́lọ́ ló máa ń sẹ́kù níta bá ṣe nítorí tèèyàn kò síbi tẹ́ ti gbalada rẹ̀ ayé yìí náà iṣẹ́ tá bá ṣiṣẹ́ láyé kò lè jẹ́ gbígbà àfi ká ní ikhlas kó ṣiṣẹ́ déédéé pẹ̀lú ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tọ́ ẹlẹ́keje kẹ́ ẹ ṣàkíyèsí pẹ́ni tẹ́ fẹ́ ṣe sàrà yìí fún wọ́n ń bẹ nínú ẹni tí máa jẹ́ kí sàrà kọ́ ga lọ́dọ̀ lọ ẹ ṣàkíyèsí pẹ́ni tẹ́ fẹ́ ṣe sàrà fún wọ́n ń bẹ nínú ẹni tí máa jẹ́ kí sàrà ọ̀gá lọ́dọ̀ lọ nínú àwọn oríṣi mẹ́jọ tọ́lọ̀ sọ pé wọ́n máa ṣe wọ́n máa yọ zàká fún sàrà àgbà tẹ́ fẹ́ ṣe yun ẹjọ́ jẹ́ ọ̀kan nínú irú wọn náà àwọn èèyàn mẹ́jọ yẹn ọlọ́ni innama sadaqatu lil fuqara'i wal masakin wal 'amilina 'alayha wal mu'allafati qulubuhum wa fi riqab wal gharimina wa fi sabilillah wal gharimina wa fi sabilillah wabni sabil. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó láwọn èèyàn oríṣi mẹ́jọ yìí àwọn ẹlẹ́ẹ̀ máa yọ zaka aláìní àti aláìní tó ti ẹ àwọn ẹni tí ń ṣiṣẹ́ àti kó zakajọ àwọn ẹni jẹ́ pé káfíìrì ni wọn ọkàn wọn ti fà mẹ́sìn islam wọn kàn retí kára àwọn lọ́kàn di mùsùlùmí ni bákan náà a tún máa lo zakat láti fi bọ́kùn lọ́rùn ẹrú bákan náà a máa fi san gbèsè fẹ́ni tó jẹ gbèsè wa fi sabilillah a sì máa lò láti ra nǹkan ogun wa fi sabil àti àwọn jagunjagun àti àwọn ọmọ ojú ọ̀nà arìnrìn àjò tó lówó tó fi tẹ̀síwájú ma faridatan min Allah wallahu alimun hakim eléyìí jẹ́ ọ̀ràn yẹn látọ̀dọ̀ lọ ọba olùmọ̀ ọba ọlọ́gbọ́n ajẹ́pẹ́tà àbàṣẹ sàrà náà káwá láyìn àbí tálákà táyì ní tiẹ̀ tún ju tálákọ̀ọ́kọ́ lọ a lè fi zakat káfi ra ẹrú bẹ́ẹ̀ náà ni sàrà a lè fi sàrà báyà san gbèsè a lè sàrà káfi dá jihad fi sabilillah a tún lè sàrà a lè fi ran onírìn lọ́wọ́ ṣùgbọ́n ẹjẹ́ àṣàkíyèsí àwọn tani nínú wọn alákọ̀ọ́kọ́ á ṣàkíyèsí pé ẹni tá a fẹ́ fún sàrà nínú àwọn aláìní ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń payọ̀ lọ ẹjẹ́ awọ ẹni tó ń payọ̀ lọ tí ò fi sàrà gbígbà fi ṣiṣẹ́ sí i ṣùgbọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ń gba sàrà nìsín iṣẹ́ làwọn fi ń ṣe ìyẹn ni pé kìí so ń bára lẹ́ẹ̀fọ́n sàrà kìí so ń bára lẹ́ẹ̀fọ́n sàrà tó ń bára ò ní bẹ̀rù ọlọ́run ẹni tó wá bá yín nìsín tó ní bàbá ẹ dákun ẹ fún mi lówó tí ń fi jọ ẹ̀yin gan alára tí ń tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ yín tẹ́ bá wọlé oúnjẹ tẹ́ fẹ́ jẹun ẹ lè ná ju one twenty lọ gbọ́pọ̀ jù ẹ lè ná two hundred ẹ̀yin sì yọ one hundred naira ẹ fún ṣé kò yẹ kí one hundred naira ó tó tó ń bá fẹ́ jẹun wọ́n tó òṣìṣẹ́ rẹ̀ ó tún wá lọ bẹ́ẹ̀ lómi pẹ́ fún mi ní tí ń fi jẹun àwọn náà fún fifty eléyìí náà fún fifty eléyìí náà fún fifty lójú kan náà ó ti gba five hundred ó tún bẹ́ sàn àní tí ń fi jẹun sẹ́mi kó ti ìbẹ̀rù ọlọ́run sí oúnjẹ ti jọ òun mọ́ tó bá jẹ́ pé oúnjẹ tòní ni tí lè ṣú tí èèmọ́ ó ti lówó ẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó ní bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀ máa wá láti fún sàrà ẹ má fún ọ̀daràn ẹ má fún pòkì ẹlẹ́kejì ẹ máa wá àwọn ẹni tó nímà tó bá fẹ́ ṣe sàrà ẹni tó nímà ìníkà ẹ ṣe sàrà fún ẹ ṣàkíyèsí pé ń bẹ̀rù ọlọ́run ó sì nímà gẹ́gẹ́ bí àwọn ọmọ tó yẹ pé wọ́n lọ ilé kí wọ́n ń kọ́ nípa ẹ̀sìn ọlọ́run ọba wa ẹ ṣe sàrà fún wọn torí kí ni wọ́n ní sàrà tí bá ṣe fún wọn yóò ṣe wọn lákin láti tún tẹ̀síwájú lórí ìmọ̀ tí wọ́n wà a sì mọ̀ pé tí wọ́n bá wá mọ̀ ìmọ̀lẹ̀ ọ̀pọ̀ láwùjọ wa sòkò túmọ̀ sí pé tí wọ́n dá sàrà fún wọ́n dá sàrà fún yín ìyàwó tẹ̀

ẹ tájẹ́tì àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam tẹ́rí pé kò ní aláìní ni sàrà àtẹ́fẹ́ sí ẹ ṣe fún àmẹ́kèsì pé olùmọ̀ yẹn máa bá yẹn sọ̀rọ̀ lọ ntọ́mọ̀ èfi sáhùn kọ̀ wá ní ẹ̀ràn lọ́wọ́ torí pé tẹ̀yìn bá lọ́wọ́ ẹ rí pé ọ̀rọ̀ Ọlọ́run ti ń bá ní dákẹ́ lórí ẹ̀ so eléyìí ń bẹ́ẹ̀ nu pé lọ́wọ́ torí wa kò lọ́kàn á sì dá lẹ́kọ̀ọ́ yóò sì wáàzì yóò sì dá lẹ́kọ̀ọ́ yóò sì wáàzì yóò sì láti mọ́sálásì sí mọ́sálásì láti mọ́sálásì tọ̀ nísìn èmi wá ní sàrà tí mo fẹ́ ṣe mo ṣe fún wọn náà ni o ṣe fún ṣe mọ̀ pé yóò túbọ̀ ṣe lákin láti tẹ̀síwájú pẹ̀lú sẹ́tíǹsì o ṣe lè ìjẹba bákan náà ẹ ṣàkíyèsí o ẹni tó ṣe wípé tẹ ẹ bá ṣe ìdẹ̀ra fún yọ ẹni tí wọ́n máa wò pátọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ọwọ́ nǹkan tí ọkọ̀ jẹ́ ọrẹ́ ti yín òun náà ní pítọ́ ọ̀dọ̀ yín lọ́lọ́run ní kó rè yọ gbà wá yóò sì dúpẹ́ fún yín lọ́ba parí ìyá sẹ́ńtẹ́ gbogbo tó wá ti jókòó ọ̀rọ̀ yín náà máa sọ ọ̀rọ̀ yín náà máa sọ pé áà ah, lágbájá ìmọ̀ fún mi lówó ìmọ̀ ràn mí lọ́wọ́ a'udhu billah gbogbo ẹni tí máa ti máa sọ dáadáa nítorí pé ẹ fún níjọ́ tí ẹ bá fún yóò bù yín ẹ má fún ru wọn níjọ́ sọ ọ̀pọ̀lọpọ̀ dè yan bú òjò bá ń lọ torí pé ẹ sì yàn fún sàrà ẹni tí ẹ sì fún sàrà ni pé tó bá gba sàrà lọ́dọ̀ yín yóò yìn yín níjọ́ tí ẹ bá sì ti fún kọ́ yóò bù yín lọ́ba sọ yín dè yan bú lọ́dọ̀ rẹ̀ bákan náà kájọ ẹni tó sọ yí pé ẹni tá a fẹ́ fún sàrà yìí báyìí ọsọ àìní rẹ̀ kò polongo rẹ̀ fáráyé kò polongo rẹ̀ fáráyé kí ni polongo rẹ̀ fáráyé apárí sọláàtì ta ìparí sọláàtì ó dìde ẹlẹ́gbẹ̀ẹ́ yín jama ẹgbẹ́ mi láyé ìṣẹ́jú kan ní ìṣẹ́jú méjì ìbí ọmọ ìyá ń tún mo dúró yìí jẹjẹ́ mà tóbi ló lé mi lé àyà tí ń jẹ mí ọ̀pọ̀ ìyá ń jọmọ ìyá ń jẹ ìyàwó eléyìí ti polówó àìní rẹ̀ ẹ má fún ẹ má fún ẹni tó bá ti polówó àìní rẹ̀ ẹ má fún torí iṣẹ́ lòun fi ẹ sì rí ẹ bá pàdé mọ́sálásí mi ìjọ mi náà ẹni tó gbé bùkátà rẹ̀ pamọ́ tó ẹ pọ́nlọ́ ọba nìkan òun náà nìkan ní bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní yahsabuhumul jahilu àwọn ẹni tí wọ́n mọ̀ ni wọ́n látàrí kí kóra ró irú àwọn bẹ́ẹ̀ ni ká ẹ máa ṣe sàráàfù yẹn nípa tó gbé bá lọ́wọ́ tó ń ṣe bá ẹ̀ gbọ́dọ̀ nítorí pé òun kọ́ kò gbé àìní rẹ̀ pamọ́ ẹ má fún nítorí pé ìsìláàmù kọ̀ọ̀kan rèjì kẹ́ ẹ máa ṣe bára ọjọba bákan náà kọjá yìí pé ẹni tí a ṣe sàrà fún yẹn ó níyàwó ọlọ́mọ ó níyàwó ọlọ́mọ irú wọn ẹ sàrà fún torí pé níbi tí ọ̀nà sí kọ́mọ́jẹ́ pé dáńfó lọ́wọ́ kò níyàwó kò níkan kọ́ lọ́wọ́ àṣẹṣe àbíkọ́jọ́ ni tó ṣe pé àárẹ̀ ló ṣe mọ́lé kìí lè jáde látàrí àárẹ̀ ẹ̀ràn lọ́wọ́ bákan náà ẹnjẹ́ pé gbèsè ni wọ́n fi ń lè ká dojúmọ́ ẹ̀ràn lọ́wọ́ torí tẹ́ bá ran irú àwọn eléyìí lọ́wọ́ ẹ̀já yóò pa nínú nǹkan tẹ́ tún ṣàkíyèsí tó bá fẹ́ ṣe sàrà ẹ̀ ṣàkíyèsí pé ẹni jẹ́ fẹ́ ṣe sàrà fún ọ̀kan mọ̀lẹ́bí yìí tó bá pọ̀ kan mọ̀lẹ́bí yìí làwọn nǹkan yìí pèsè lára òun gan lọ́yọ̀ kẹ́ fún sàrà nítorí pé sàrà tá a bá ṣe fún mọ̀lẹ́bí wa àgbàládà pa ṣe sàrà àtúngbàládà pa sokùn ẹbí pọ̀ aqulu qawli hadha astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله فإن تقوى الله وصية الله للأولين والآخرين يقول عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله جتابة ما أو يقوه إلا نتيو سسراء تبدو موجتو kí wọn làwọn ẹ̀kọ́ tẹni tí ó gbà sára tó náà gbọ́dọ̀ mójútó tẹni tí ó gba sàrà òun náà ní kọ́ lọ́ọ́ mà ìgbé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ńṣe ló ṣe sàrà àṣìṣe ló ṣe lófin ó ṣe ní tí a máa ṣe nítorí pé ọlọ́run ọba fẹ́ fi mú ìdààmú àti ìpọ́njú àti wàhálà kúrò fáwọn aláìní wọ́n fẹ́ fi mú ìdààmú àti ìpọ́njú àti wàhálà kúrò fáwọn aláìní lọ́nà tó fi jẹ́ pé nǹkan ẹyọ kan tó kù tí wọ́n máa sákàkà àti rí òun náà nìyọnu ọlọ́run ọba tọ́ga ìgbà tó lébi ń pọ́ òlékísà lọ ń wọ̀ òórí bi gbé asìlẹ́ni fóúnjẹ ṣe sàrà fún ààrẹ ní fasọ ṣe sàrà fún ààrẹ ní fi gbùgbé ṣe sàrà fún kí ni tó tún kù fún ọmọ kò sí tó kù fún ọmọ dukọ ọmọ sánà àti orí ìyọnu ọlọ́run ọba lọ nítorí pé ti so orí ńlá fún ọ báyìí ntẹ olóòní Ọlọ́run ti pèsè ẹnìkan ó ti ṣe fún ọ torí ẹ ló ṣe jẹ́ pé tó bá jẹ́ pé ẹni tí wọ́n fún sàrà yẹn ọba mele yìí á rí i pé kò wá ní tìtorí pé fún lónìí kọ́ lọ gan sẹ́nu ọ̀nà yín lọ́la lórí bẹ́ẹ̀ ṣe máa fún mi mo tún retí ìtòní a'udhu nítorí wípé Ọlọ́run ló ti ẹni tó ràn ọ lọ sí ọ ìwọ kọ́ ló fi gọ̀gọ̀ fa mọ́dọ̀ gbà fọlọ̀ bọ́lọ̀ ń bá ṣe tán láti sóore fún ọ yóò tún sèmi fún ọ. nínú ẹ̀kọ́ òun náà ní pé ẹni tá a ṣe sàráà fún ọ gbọ́dọ̀ dúpẹ́ fẹ́ni tó ṣe sàráà kó sì ṣàdúrà fún dúpẹ́ fún kó sì ṣàdúrà kó sì yín nínú ọkàn rẹ̀ dúpẹ́ fẹ́ni tó ṣe sàráà ṣàdúrà fún ahọ́n rẹ ló fi ṣe léyìí yéésì kó fètè méjì ọ̀pá ẹnu ẹ̀ má ọlọ́run ló ṣe fún mi kì í ṣe èèyàn kò sí wàhálà kò sí wàhálà ó ní rí mi màá ń jọ mi ó ní rí mi màá ń jọ mi ṣàdúrà fún torí kó sóore fún ọ sì yín nínú ọkàn rẹ fọkàn yín àmọ́ mẹ́jọ ta yọ òdiwọ̀n tó ṣe fún ọ kọ́ ọmọ bàrà abalágbé kò gbọ́dọ̀ kéré sí kò sì gbọ́dọ̀ pọ̀ jùlọ torí àdìtà nàbà Muhammad sallallahu alayhi wa sallam tóní la yashkuru Allaha man la yashkuru an-nas gbogbo ẹjẹ ìbá ti kò ní í fọlọ abájọ tí wàá bá ti wà ó burú jáì eléyìí sì pọ̀ láwùjọ wa bàjẹ́ ọ̀pọ̀ láwùjọ Yorùbá bàjẹ́ àìmórí kí ẹ jẹ́ kó orí ọ̀pọ̀ èèyàn ṣe mí lóore ìlè dúpẹ́ fún ọ̀dájú kò ní rí mi máa ń jọ mi kódà tí lóun gan bá ṣe gbà padà wọ́n gbà padà torí Yorùbá náà sọ wọ́n lẹ́ni tá a ṣe lóore tí ò dúpẹ́ kò yàtọ̀ sọ́lọ́sà kò ní lẹ́rù lọ kí wọ́n á nì ọwọ́ ajẹ́ni tó tún ń sahun ẹsẹ̀ mo dúpẹ́ ọlọ́run sàyìn lẹ́sàn-án rí kò jù bẹ́ẹ̀ náà yóò fètè méjì ni yóò mójú jẹ báwò kí ló ṣẹlẹ̀ alimami ahmed àti abu dawud àwọn ni wọ́n gbé àdéhìí fi jáde la yashkuru Allaha man la kò ní lè dúpẹ́ fọlọ́run ẹni tí ò bá ti lè dúpẹ́ fún yàn ntí o bá ti lè dúpẹ́ fún yẹn. tọ́ nínú pé yẹn sì ń dúpẹ́ ìní ká má fojú dín tí wọ́n fún wa kí n ló fún mi tí mo máa dúpẹ́ fún a'udhu billah ẹ gbọ́dọ̀ fojú dín torí tí wọ́n bá jírù rẹ̀ wọ́n náà gbà kò síbi tí wọ́n fún wa sí lè kéré tó tẹ́kí tí yẹn jírù rẹ̀ yọ̀ lọ lálàáfíà ó lè mú ẹ̀mí èèyàn lọ torí ẹ̀ nínú pé èèyàn ń dúpẹ́ oníkéèyàn má ṣàfojúdi sí nǹkan fún yẹn ẹ sì gbọ́dọ̀ bẹnu àtẹ́lù kí ló fún mi kí ló fún mi kí ló dé tọ̀ dá padà aláìlórí lọ́wọ́ tálẹ̀bù bá ń bẹ́ ń bẹ́ àlébù ń bẹ lára ń tán fún ẹ àmọ́ wọn fún ọ léètì ọ̀dà ètò wọn ní nànú ọ̀rọ̀ ra bò ọ̀rọ̀ ra bò tọ́ nínú ẹ̀kọ́ ẹni tí wọ́n gba sàrà òun náà ni kọ́ máa ṣàkíyèsí tí wọ́n fẹ́ fún ọ kọ́ máa ṣàkíyèsí tí wọ́n fẹ́ fún ọ torí kọ́ máa lọ jẹ́ pé tí ọ̀tọ̀ ni wọ́n fẹ́ fún ọ gbogbo nǹkan náà lọ́n kàn gba sàrà wọ́n bọ̀ ọlẹ́lẹ́dẹ̀ ọgbà eh, ebi sàrà ni wọ́n lọ tà ní ọlọ́mọdé torí gbogbo tọ́lọ́ bá ti ṣe léwọ̀ owó rẹ̀ náà kọ́ èèwọ̀ ni wọ́n ní wọ́n kọ́dà tó bá mọ̀ pọ́ tí wọ́n tà tó fọ́ lóore ọ̀gbọ́dọ̀ gbà ẹni tó mọ̀ pé gbájúẹ̀ ló ń ṣe ló fún ẹ ọ̀gbọ́dọ̀ gbà ẹjọ́ pé lè lọ́jà tó fún ẹ ọ̀gbọ́dọ̀ gbà torí pé àtiwá àtòun kọ́ ẹ dòlè lábẹ́ òfin ọlọ kọ́dà tó bá pé zakat ló fún nínú owó lè ọ̀gbọ́dọ̀ gbà á ń bọ̀sibọ̀si sàrà lásán tọ́ owó tó fún ó súni lójú tó wà láàyè ní àbúrò haram torí pé ọkùnrin yẹn ó máa ń lọ gbépo láti ibi tí ti máa gbépo tí wọ́n ti máa fowó rà ó sì tún bẹ́ẹ̀ náà àti máa bẹ́ egboro epo ó rò wa máa bẹ́ egboro epo níbi táwọn egboro epo gbà lọ lójú ẹ̀ so wọ́n wá fún ọ lówó ìṣújú ti wọ ọbẹ̀ sówó ètò ọgbẹ́ wá láti kú ni àbúrò ètò ọbẹ̀ lọ́nà rẹ̀ sà tó ọ̀tọ́ bá ti jẹ́ bẹ́ẹ̀ má gbà ọ̀nà mọ̀jẹ̀ ẹ̀yà àfi tó bá yẹ kí tó ọba gbarú rẹ̀ lè kú ebi tí ń pọ́ ó ti di pé kú ló kù ọgbà lóde wọn kele mẹ́ta tí ó sọ ẹ̀mí rẹ̀ dìgbà tó fi rí halal èlò ló fi lè ra òkèlè mẹ́ta. bóyá náírà méjì ni náírà méjì péré ńlọgbà ó sì astagfirullah astagfirullah olówó o lè gbà kan o lè gbà àgbàwọ́ náà ni àgbàwọ́ náà o lè gbà ọlọ́mọdé sọ pé bàbá tó ọtí ń tà tó rówó tó lè gbowó lọ gbà ẹ̀gbọ́n òun tó ń gbọ́dọ̀ rẹ̀ òṣìṣẹ́ báńkì ni gbowó lọ́wọ́ rẹ̀ gbà lọ́wọ́

rọmọdọ́nà na ń kalẹ̀kùn gbàgbàgbà ẹsẹ̀ kó anabi wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí yàrá aisha radiyallahu anha otu ti sọ fún wa àwọn mùsùlùmí yàtọ̀ sí rọmọdọ́nà tánàbí máa ń kọ́ ẹnu ró nínú rẹ̀ a àsìkò táwọn èèyàn máa ṣe ìdíje ni o ilé ayé wa yìí a gbọ́dọ̀ ṣe ìdíje tán mọ́ nínú ẹ̀ kìí ṣe ìdíje bọ́ ọbọ̀ pa bọ́ ọbọ̀ ògùn lẹ́sẹ̀ bóòlù sì lè máa tàjú ọ lọ bóòlù sì lè rí ṣèjú ọ lọ eléyìí ìdíje orí ibú ni táwọn èèyàn ń bá ka ìdíje dáadáa nípa pé lágbájá gbogbo ọjọ́ àtìní gbogbo ọjọ́ alhamis kò lè má kẹnu rọ́ṣẹ̀ṣẹ̀ fọlọ́ èmi náà mo fẹ́ bá díje gbogbo alamisi láyé èmi náà ma kẹnu rúṣẹ̀ṣẹ̀ fọlọ gbogbo mande máa ma kẹnu rúṣẹ̀ṣẹ̀ fọlọ. lágbájá mo fura pé kò lè má jí Na kọyàn náà fìlà èmi náà fẹ́ bá díje nínú dáadáa yìí. lágbájá kò lè má ṣe sàrà èmi náà fẹ́ bá díje nínú dáadáa yìí láì fira rẹ̀ hàn láì jẹ́ kó o sì mọ̀ pọ́ǹpù ń so eléyìí ni dáadáa téèyàn á máa díje nínú rẹ̀ tí máa ṣe sábàbí kéèyàn ṣoríire láyé àti lọ́la kìyàmù oṣù yìí ẹ̀yẹ ká díje nínú rẹ̀ ká kẹ́nu ró sẹ̀sìn fọlọ́ òdiwọ̀n yìí tọ́lọ̀ wọn bá balẹ̀ múyàn ṣe nínú rẹ̀ ká má sàhùn rẹ̀ torí àti kọ́sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ tó sùn bá wá dá méjì tó sùn ṣàbán bá dá méjì bí irú ọ̀túnla kọ̀tọ́ọ̀ kọ́ wa jẹ́ pé gbà náà ni wọ́n wà sẹ̀sẹ̀ pé wọ́n fẹ́ wọ́n fẹ́ sọ sùúyà wọ́n fẹ́ kẹnuru kọ́tọ́ ẹni tí ó bá ti máa ṣe láti bẹ̀rẹ̀ tó wa dá méjì kọ́tọ́ ma o ti gbé gidi náà fúnra rẹ̀ lọ́ba tán bákan náà ìjọ tó sùn ìgbà dá méjì kọ́tọ́ náà rárá kẹ wàá máa wá fòru rẹ̀ kẹ máa fi yan náà fi là kò sínú òfin ọlọ gbogbo àwọn àdéhìí tó mú àwọn ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ti ń dàgbà fáwọn èèyàn rẹ̀ báyìí nísìnyí gbàwó làwọn pàdé nísùn ṣàbàn ìdajì ṣàbàn náfìlà táwọn ọ̀yàn lóru gbogbo àdáda lẹ̀ ọ̀tàkù súnà nàbì wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo òru ọjọ́ ayé ẹlẹ́mẹ̀jì kẹ́ máa sí náà mẹ́ káwá dá òru kan yàtọ̀ sọ́tọ̀ pé láàmà ṣe kìnnì kanú ẹ̀ tí ò lẹ́rìí torí ìdí eléyìí níta ni a lè ṣe nínú oṣù yìí láti gbọ̀n kọ́ kẹ́nuró láti fi ṣẹ̀sìn fọlọ́ pẹ̀lú àníyàn mo fi ń kọ́ sí anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ó sì dáa púpọ̀ pẹ́ni tí ọba síbẹ̀ kọ́ máa jẹ́ sàárì torí kìí ṣe nìkan la máa jẹ sàárì fún gbogbo kẹ́nuró láti ṣẹ̀sìn fọlọ́ a máa jẹ sàárì fún torí kíni jíjẹ sàárì yóò jẹ kára ó lè mọ́ láti sin lọ́ọ̀ kò ní jẹ́ kéèyàn ọkàn jẹ́ni tó ṣe pé yọkàn máa lọ́mọ kara torí bébí bá wà nù ọ̀rọ̀ ìfẹ́ wetí èèyàn ọmọ kara sòtẹ́ ẹ̀ bá jẹ sàárì àárọ̀ mọ̀kùn kò sí méjì kí n máa polongo kí n máa pariwo pé sọ ma pé lónìí o mọ láníyàn o à láníyàn báwo kí ló kàn mí pẹ̀lú àníyàn tó ní ṣé bọ́lọ̀ là ń gbà fún mo rò pé yé wa ha so irú eléyìí ẹja jọ pọ̀ nínú ìgbésí ayé wa ìjọ mélòó la fẹ́ lò láyé táwọn ní ṣe dáadáa ẹjẹ́ tún ṣe àwọn ọmọ wa lójú kòkòrò rẹ̀ ẹjẹ́ ṣe àwọn ìyàwó wa lójú kòkòrò rẹ̀ kó tó wá di pé ìyá àti bàbá wọlé Ramadan ẹ̀rọ pé tó bá wọlé nàmbà túláàsì lélẹ̀ gbèsè nàmbà fẹ́ ẹ wá wò nínú ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa bá ti ṣe nínú oṣù yìí báyìí aró ti láti jọ́ kan ní ẹni tí wọ́n máa ṣe sàrà kó ṣe ní rọrùn fún wa láti máa ṣe sàrà wa lọ sójú ọ̀nà tó tọ́ kó wá ṣe àwọn sàrà táwa bá ń ṣe kó ṣe láti ọwọ́ gbà kọ́ mọ́ kọ́ ti sì wà lọ́wọ́ ọlọ́run kó jẹ́ kí dáadáa wọ́ pọ̀ láyé kó jẹ́ ká rí dáadáa púpọ̀ gbà lọ́la kìyàmù ọlọ́run kó ràn wá lọ́wọ́ lórí àti máa wà wòkọ́sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú gbogbo nǹkan ntí máa wá báyà ń sẹ́jẹ́ tí máa sọ gbogbo wàhálà èèyàn di òfo ọlọ́run dákun má fi ṣàdánwò fún wa ọlọ́dà kò má fi sàdánwò fún wa ọlọ́ba kó túbọ̀ ọ̀ràn ẹ̀sìn islam lọ láwùjọ wa kó túbọ̀ ọ̀ràn sunna anabi muhammed sallallahu alayhi wa sallam lọ láwùjọ wa ọlọ́nkọ́ paná adẹ́bọ̀rẹ́ ọlọ́nkọ́ paná adẹ́bọ̀rẹ́ ọlọ́nkọ́ paná adẹ́bọ̀rẹ́ ọlọ́nkọ́ ṣe dáadáa fún aláyé kó ṣe dáadáa fún alálùkìyàmù káwọn arántí pé nu tọ́lọ̀ fi pa á lẹ́sẹ̀ oná ní ká pọ̀ ní mímọ́ sí asọ́lẹ̀t torí pé ọlọ́run bá gan alára táwọn mọ̀lẹ́kà rẹ̀ àwọn náà ń ṣe àsọ̀lẹ́t fanabi wa muhammed sallallahu alayhi wa sallam kọ́nà wọn tó wá pa àwọn náà lásẹ̀ pé ẹ̀yin náà máa ṣe fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa sallim tasliman kathira. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفره والملحدين ومن شايعهم اللهم ربنا قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وايدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا أمورنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الرواء تبما أكلنا ومتن دينا ما ومتو ما ومتو نيلو تقول ما وانسي ودي أما داسالي ẹ arọ̀ wa tábà wọn sọ̀rọ̀ kó fojú ọ̀nà alẹ́ fẹ́ni tó fẹ́ lọ tó fẹ́ bọ̀ wọn kì í túláàsì èèyàn ìdásẹ́lẹ̀ ìdásẹ́lẹ̀ gan kò bófin ọlọ́wọ́ bá mu àmà sì wọ́ọ̀dì kò bófin ọlọ́wọ́ bá mu gbogbo ìlú yòókù kò síbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ àwọn àtìtorí pé àwọn àjọ ọmọ yunifásitì nígbà tó ṣe pé gbogbo ayé ọ̀lọ́ yunifásitì rè àwọn ọmọ wa ń hùwà tí ò bórí mu tí ò bá làákà mu eléyìí ò sínú pa agbọn rárá ìwọ́n fẹ́ kò tí ì parí skul tó ọmọ bọ́ parí rẹ̀ bó rí ní rí parí ó tí mà bó ríṣẹ́ láyé bó ní ríṣẹ́ láyé tí wọn náà lọ́wọ́ ayẹ kọ́ máa dí àwọn èèyàn lọ́nà ẹ wò jàǹbá tán fi ń ṣe àwọn èèyàn kó kéré o ẹlòmíì nìsín ọjà tán gbé fún kó gbé lọ sódì dibi tí ń gbé lọ owó tí fún owó tó kéré ni tí wọ́n bá fi lè dá tó ń bì kọjá àlà ọlọ́run ọmọ tó lè ṣẹlẹ̀ sí lọ́nà nígbà tí ọba sọ́wọ́ ma ẹnìkan ń kó ọjà oúnjẹ lọ kí ni àwọn mínírà tán kó sínú agolo yẹn àwọn ọmọ yẹn sì bẹ́ẹ̀ lu mọ́tò wọ́n sì ń kó gbogbo kírètì rẹ̀ jáde wọ́n ń pin fáwọn èèyàn lórí kíni ìyẹn ṣe máa hùwà èpè tí wọ́n bá ṣépè fún yẹn yóò mú yẹn náà ni tó eléyìí ò sínú pé lajú ẹ̀ lajú rárá ẹni tó lajú rárá tó lajú láyé yìí kì í fọwọ́ sìn kó ní nǹkan èyí sì dí àwọn èèyàn lọ́nà àwọn ọlọ́bíṣẹ́ kò túmọ̀ sí ká ẹ dí títì kò túmọ̀ sí ká ẹ dí títì ọlọ́run ọba kó ṣàánú wa rabbana atina fid وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين